asán nínú asán òfo nínú òfo gbogbo ayé ẹ jẹ́ ká jọ yẹ ọ̀rọ̀ yìí wò inú odù ifá ogbè wá àtẹ̀ ni mo fẹ́ mú wa lọ bí aṣọ bá gbó aṣọ adàkísà ọ̀pá abìdí kù adífáfọ́ lọ́ọ́ máa wáyé lẹ́yẹ wọ́n ní kó rúbọ kó mọ̀ bá a ṣe bùkù lágbà nígbà tí aṣọ ń bọ̀ wá lé ayé wọ́n ní kó rúbọ kí lé ayé ó lè yẹ kí wọ́n ó lè fẹ́ràn rẹ̀ kó sì rú ẹbọ kó mọ̀ wá di ẹni àpatì ẹbọ kílé ayé ó lè yẹ òun ni asọ́rú nígbà tó délé ayé ayé ń yẹ ẹ́ ńṣe ni wọ́n ń kẹ́ ẹ ńṣe ni wọ́n ń gẹ̀ ẹ́ lára ọba lára àjòyè olówó ọlọ́rọ̀ àti mẹ̀kúnnù tí wọ́n bá ra aṣọ tuntun inú wọn ò mọ̀ dùn wọn aláṣọ yìí mọ̀ dáa béèyàn bá yọ bí ọjọ́ wọn ní aṣọ wuyì láwùjọ rẹ nígbà tí ọjọ́ pẹ́ aṣọ bẹ̀rẹ̀ sí í gbó aṣọ dẹni àpatì wọ́n wá sọ ọ́ di èkísà. E ẹ̀yin náà ẹ wò gbẹ̀yìn aṣọ ilé gbó kí n róye ẹ̀wù gbó kí n rẹ́ka ọrùn òrùlé làrà kí n rẹ́ka ọrùn fírífírí bá a kọ́lé tílé bá tuntun ilé yóò máa di àpéwò wọn ní ẹ wá wọlé tí lágbájá kọ́ ẹ wá wọlé alárinrin ilé tá a kọ́ lọ́dún èyí nígbà tó bá di ọdún tí ọjọ́ bá pẹ́ ilé ti gbó kò lè bá ìgbà mu mọ́ gbogbo wa náà la sì fẹ́ kọ́lé ẹ̀yin ẹ wò gbẹ̀yìn ilé bílé ò bá rẹ́ni máa tọ́jú rẹ̀ nígbà gbogbo ilé ó padà yóò di àlàpà bá a bá lówó tá a bá so ẹṣin bẹ́sìn bá wuyì pẹ̀lú ọ̀ṣọ́ níbi ẹṣin bá wó ẹṣin ó gbára rẹ̀ sílẹ̀ ni. Si ọkọ̀ àsìkò tọ́mọ aráyé ń gùn ká mercedes benz kágun toyota gbogbo ọkọ ti ń bẹ láyé yóò padà wá àdí garawa ìgbà tó pẹ́ ọkọ̀ ó sì máa jíjó pàlóńgò wọn ní ẹgbẹ́ ọkọ̀ ìkó lójú ọ̀nà nínú ẹsẹ̀ fáìjì ni mo tún fẹ́ mú wa lọ. ọ̀rúnmìlà ló dín hmm, ifá èmi lòun kùn ún sí ọ̀rúnmìlà ní òun ò rí ẹni tó mọ wájú ọ̀rọ̀ òun ò rí ẹni tó mọ gbẹ̀yìn ọ̀rọ̀ níbẹ̀ ni ògùn gbé wọlé ògùn ra idà idà náà sì tuntun ó ń kọ bí agánran ó ń fi mọ̀nàmọ̀nà ó wáá fi hàn Ọ̀rúnmìlà. ọ̀rúnmìlà ní kó mú idà rẹ̀ ó ní kó fi sí kọ̀rọ̀ yàrá ògún ní ọ̀rúnmìlà òun mọ wájú ọ̀rọ̀ ó lòun sì mọ ẹ̀yìn ọ̀rọ̀ ọ̀rúnmìlà ní kò burú ó ní fi idà rẹ̀ pamọ́ kó jẹ́ káwọn tayò wọ́n bá gbé ọpọ́n ayò síta wọ́n bá bẹ̀rẹ̀ sí tayò ọ̀rúnmìlà pa ògún ní ayò mẹ́fà ìgbà tí wọ́n tayò tán ọ̀rúnmìlà ní kí ògún kó lọ rè mú dà rẹ̀ ìgbà tí ògún dé ibi tí idà wà idà àlòkù lọ́ba èkú rẹ̀ ikán ti jẹ́ idà tó ti ń tàn mọ̀nàmọ̀nà ẹnu rẹ̀ ti kú ó wáá fi hàn ọ̀rúnmìlà ó ní báwo ló ṣe jẹ́ ọ̀rúnmìlà ní ṣe bọ́ ọmọ wájú ọ̀ràn ṣe bọ́ ọlọ́ọ̀mẹ̀yìn ọ̀ràn èyí tó rí lẹ́ẹ̀kan iwájú rẹ̀ ni bó o ṣe rí tí dàdà yìí ìgbẹ̀yìn rẹ̀ nu ó lọ́ọ́ mú wájú ọ̀rọ̀ ọ̀mẹ̀yìn ọ̀rọ̀ ọ̀rúnmìlà ló tó di hùn ifá èmi ló ń kùn sí ifá Ṣàngó náà dé ó ṣẹ̀ṣẹ̀ ra wàbì wàbí tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ wọ́n fi àrán wọ́n sì soge sí i lára ó wáá fi hàn Ọ̀rúnmìlà ó ní Ọ̀rúnmìlà èmi lòun kùn ún sí Ọ̀rúnmìlà lòun ọ̀rẹ́ ni tó mọ wájú ọ̀rọ̀ ó lòun ọ̀rẹ́ ni tó mọ gbẹ̀yìn ọ̀rọ̀ ni Ṣàngó lòun mọ wájú ọ̀rọ̀ ó lòun sì mọ ìgbẹ̀yìn ọ̀rọ̀ ní kò burú ó ní lọ rè gbé rẹ̀ pamọ́ ó ní jẹ́ kí àwọn tayò wọ́n bá bẹ̀rẹ̀ sí tayò ọ̀rúnmìlà ní kí Ṣàngó kó wọlé kó lọ rè kó làbà rẹ̀ jáde nígbà tí ó yẹ làbà wò làbà ti di àkísà Ṣàngó ní èyí ti rí síbọ̀ ọlọ́mọ wájú ọ̀rọ̀ síbọ̀ ọmọ ẹ̀yìn ọ̀rọ̀ ó ní iwájú lórí lẹ́ẹ̀kan ẹ̀yìn ní èyí tó rí nísinsìnyí ọ̀rúnmìlà wá mú omidan ọmọge tó rẹwà tó lẹ́dàn lọ́rùn tó tàdírékè ń wá to ìlẹ̀kẹ̀ sídìí rẹ̀ ó wá ní kí omidan wọlé ó ní kí akápò rẹ̀ ó máa bọ̀ ìgbà tí yóò rí ọmọge ó bá a ní ìhòòhò rìpórìpó ó bá ta kìjì ó ní bàbá kẹyọ èyí ti jẹ́ ẹ̀sìn fobìnrin yín sínú ilé lẹ́wà ní kí n lọ rèé bá tó wà níhòòhò ó ní kọ́mọ́sẹ̀ àgbàjá ó ní kó jẹ́ káwọn tayò wọ́n á tayò Ọ̀rúnmìlà pa á láyò mẹ́fà ó ní ọmọge tó orí lẹ́ǹkan nì tó ṣe òwò rìpórìpó tó lẹ́dàn lọ́rùn tó sì ní ìlẹ̀kẹ̀ níbàdí ó ní kó wá jẹ́ káwọn lọ rè yẹ̀ wò gbà tí wọn ò débẹ̀ arúgbó ni wọ́n bá ó ti ewu orí ó ti ń tẹ̀ pa bẹ́ẹ̀ ni gbogbo ara rẹ̀ ń gbọ̀n akápò ní baba èyí ti rí ọmọge tọ́lẹ́dẹn lọ́rùn tó tàrí rékè ni mo rí lẹ́ẹ̀kan eléwo ni ti ìyá arúgbó Ọ̀rúnmìlà ní ṣe bọ́ ọmọ wájú ọ̀ràn ṣe bọ́ ọmọ ẹ̀yìn ọ̀ràn iwájú lórí lẹ́ẹ̀kan ẹ̀yìn tún wá lórí nígbẹ̀yìn ìdí ẹ̀ ni wípé gbogbo ohun tí ń dákọ́ ni wúrà. gbogbo ohun tí ń dùn náà kọ́ ni ó ṣe kan gbogbo ohun tó kan yóò padà sádùn ni ìgbà kan lèèyàn lówó ìgbà kan lèèyàn ò sì tún lówó mọ́ ìgbà kan lèèyàn ń bẹ nínú ìbànújẹ́ ìgbà kan là ń bẹ nínú ayọ̀ bí ayé bá dùn lónìí ayé àtúnkorò bọ́ bí ilé ayé bá yí ibi tó bá yí sí ni kí gbogbo wa ó máa bá yí sí ni. Si kò sí ìgbà kan tó lè dùn tí ò ní kan kò sí ìgbà kan tó lè kan tí ò ní dùn àtòkè àtilẹ̀ kọlọ́hun kó mọ̀ ń wa níbẹ̀ ni àtòkè àtilẹ̀ nà ń bá yí láyé tó bá kan lónìí adùn tó bá dọ̀la tó bá dùn lónìí àtúnkòrò ìdí ẹ̀ nìyí tó fi jẹ́ pé asán nínú asán òfo nínú òfo kò séèyàn tó ní ìgbà kanlẹ̀kanlẹ̀ tẹ́ ẹ bá láyé lónìí ẹlòmíì ní ọlọ́la ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ ṣọ́ra wa ṣe ẹnìkan ò ní gbogbo àsìkò kanlẹ̀kanlẹ̀.